mo ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ tí bá ti èmi mo ti ń gbọ́ àwọn inspiration orin ó ti kalẹ̀ sórí mi kàkàkàkàkàkàkà lójú ogúnlé ọ̀nà ń ṣe pè ẹ ẹni tó ń ṣe pè ebi fún tí ò ṣe ibi ṣébi fẹ́ mú ni so mi mọ bẹ́ẹ̀ yẹn èèyàn ṣe ń sáré ṣe pé kínní ìgbà tí n bá máa dáhùn ní mi tí ilẹ̀ tí mọ̀ that is my retaliation when I feel like èyí tó ń ṣe ṣó gan èyí tó ń ṣe ṣó á ṣe jù lọ mo block ẹ̀ ń bí nígbà tó wá follow mi níbi abẹ́ upper last week ni mo block ẹ̀ bí mo ṣe rí pé eléyìí follow mi mo block ẹ̀ ni. aṣejù lọ òun lè náwó ni àwa náwó fún ọ̀gá wọn Dorkas àwa fi owó ṣe àjò fún un. ní ìgbà tí àwọn èèyàn wá rí wípé ah ẹnì yìí sọ wípé àwọn ò rí àláàtì báwo lẹ ṣe ń gbowó báwo lẹ ṣe ń ṣe gbá nìkan ó di wípé ó bọ́ sí ọwọ́ wọn tíìmù kejì Àbíkẹ́ Helping Hand Foundation the same ìbéèrè náà ni mo tún máa tún béèrè ǹjẹ́ ńgbà tí àwọn àbíkẹ́ tí wọ́n gba àwọn ìyá àbejì sọ́wọ́ ǹjẹ́ ṣé ẹ rí kí wọ́n promise wọn pé àwọn fẹ́ kọ́lé fún wọn ǹjẹ́ ṣé ẹ rí pé wọ́n sọ pé àwọn fẹ́ ra mọ́tò ǹjẹ́ ṣé ẹ rí pé wọ́n sọ pé àwọn fẹ́ ṣe business because ohun tí wọ́n sì nídìí ní moment yẹn òun ni ààbò àti ìlera ààbò àti ìlera ni wọ́n nídìí nígbà yẹn. ṣó ti yé yín ṣe ń rí i pé ọ̀wọ́n méjèèjì yìí tabakàn yọ wípé à bí à nǹkan kan bọ́lẹ̀ lọ́wọ́ sista Njoko ń pè nǹkan kan bẹ́ẹ̀ yẹn tábà yọwọ́ yẹn òun náà ní máìndì ó kàn yẹn pé anumọ kì í nulẹ̀ ni ṣó ti yẹ yín the same thing náà ni àwọn AJ because nǹkan tí wọ́n lè tí wọ́n lè offer ni wọ́n sọ. So nǹkan tí wọ́n lè họ́fà ni wọ́n sọ ẹ̀ẹ́dẹ̀ rí pé ní ìgbà tí àwọn fámìlì yìí tí wọ́n bọ́ sọ́dọ̀ wọn AJ ohun tí ò jẹ́ kí fámìlì máa wá wọn wá sọ́dọ̀ ẹ̀ẹ́dẹ́jọ́kọ̀tàdé ni wípé ilé wọn ò tóbi ilé kékeré ni wọ́n ní ṣùgbọ́n nígbà tí wọ́n bọ́ sí ọ̀dọ̀ NGO àwọn short flag show yìí ni nígbà tí wọ́n bọ́ sí NGO ọ̀dọ̀ wọn Àbíkẹ́ wọ́n rí bíi pé ibi tí wọ́n ń lò sí àwọn náà ní àwọn partners tí wọ́n jọ ń ṣe NGO. torí nígbà yẹn àwọn ò tí ṣe ilé NGO tí wọ́n parí wọ́n ní partner òun la ṣe ń sọ wípé kí òkété wá kí eh, kó wá produce ilé NGO ẹ̀. E. kí Dorkas kó wá produce ilé NGO ẹ̀. ọlọ́run tó dẹ̀ máa wá ṣe dáadáa ẹ wo bí ọlọ́run ṣe ń ṣe nǹkan ẹ̀ ṣe é rí àwọn ṣáàtì tẹ́ à ń ṣe lórí Facebook yìí ọjọ́ ló ń pẹ́ ìpàdé kì í jìnnà ẹ̀yin tẹ́ ẹ bá ní ṣáàtì yẹn tẹ́ ẹ bá jẹ́ iná ọmọ ayé ẹ máa lọ fi sórí péjì yín níbi tí Dorkas ti pe ìyá àbejì lórí live tó ń béèrè tó fẹ́ kí ìyá àbejì kó sọ̀rọ̀ tí ò da lórí ọlọ́wọ́ síbí tó dẹ̀ ní òun pé kò sí ń bí o ẹlẹ́dàá ẹ̀ wà ó ń tọ́jú ọ̀wọ́n kí dẹ̀ ni àwọn ìyá àbejì ń wá lọ́dọ̀ ọlọ́wọ́ síbí kí ló ń wá kiri lórí Facebook yìí ìtọ́jú ló ń wá. ọ̀n ní fẹ́ ká gbádùn lórí ṣáàtì yìí o because ṣáàtì kí n tó kékẹ́ tó pè máa wo máa wo kíní ẹni tó bá pè before one hour ẹnìyẹn mi ì ní gbé kọ̀lù ẹ o thirty minutes ló kù ó sì kù thirty minutes kí n fi sọ̀rọ̀ kẹ́ tó máa pè wọlé. ní ìgbà tí ọ̀wọ́n ìyá àbejì kò sí bó ṣe máa wà lọ́dọ̀ Dorcas tí ẹnu ẹ máa lọ straight láíláí ṣó ti yẹ yín kò dẹ̀ mọ̀ wípé ọmọ òkókó wọn kì í gbé fóònù fún un tó bá ti rí wípé ọmọ òkókó yìí ló máa dìfẹ́ǹdì òun ló lè dìfẹ́ǹdì òun pẹ̀lú ọ̀nà kọlọkọlọ tóun fẹ́ gbà ó fẹ́ gbé ó máa ní kó gbé fóònù fọmọ òkókó yẹn so ohun tóun fi ń gẹ̀ẹ́tì emotional àwọn ènìyàn nìyẹn ṣé ẹ rí i kí àwọn àbíkẹ́ ṣe bẹ́ẹ̀ no tí n bá ti ń sọnù ẹ rí mi yé èmi ò kí ṣe rí gbogbo gbogbo pé bọ́wọ̀n ṣe ń tì í yẹn èmi ò lè báyìí tì bẹ́ẹ̀ gíran lèmi gíran òun lèmi ṣáàtì tó bá wùn kẹ́ ẹ máa ṣe látẹ̀ní dọ̀la èmi dọ̀kásì kó wá ṣàlàyé kó wá ṣe àlàyé gbogbo ṣáàtì tọ́nà ń ṣe mi ì tí ì gbọ́ bí tọ́nà ti wá ṣàlàyé àfi ẹni ẹni tó bá fẹ́ bá wọn dìfẹ́ǹdì tó máa ma ọ̀rọ̀ àbíkẹ́ ló ń sọ ọ̀rọ̀ àbíkẹ́ wọ́n ti ṣé kí ni wọ́n ti sílì ẹ̀ wọ́n ti gbé ọ̀yàn ọ̀dọ́ ọlọ́pàá tí wọ́n sáìn wípé a ò sí lórí ọ̀rọ̀ yín mọ́. kí wá ni nǹkan tí kí ni tí ẹ̀ ń ṣe kí ni tí ẹ̀ ń wá kiri. àbí ẹ gbọ́ lẹ́nu Dorkas ó sọ wípé ibì kan lòun ti gba ìyá àbejì ni ṣé ọ̀dọ̀ wọn fámìlì ìyá àbejì ló ti lọ gbà á ẹ ì tí ì sọ àwọn ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ sọ ẹ kàn fẹ́ máa dọ́gbọ́n mú àtàmọ́ mátàmọ́ ni. tẹ́ ẹ bá fẹ́ béèrè wípé àbíkẹ́ o kí ló ṣe fún ìyá àbèjì torí àbíkẹ́ o kò àwọn àbíkẹ́ APM Foundation wọn ò promise wọn nílé wọn ò promise wọn ní mọ́tò wọn promise nǹkan tó promise wọn náà ní ẹ̀ẹ́tì wọn kí lẹ̀ lọ́n ṣe tó bá ti rí pé ó ti rẹ̀ wọ́n wọ́n ń gbé wọn lọ sí hospital. tó bá ti rẹ̀ wọ́n wọ́n ṣe kí ni wọ́n ń gbé wọn lọ sí hospital jókòtadé náà máa ṣe é òun náà máa ń gbé wọn lọ sí hospital jókòtadé òun náà gbé wọn lọ sí hospital tí gbogbo èèyàn dẹ̀ rí bí ọ̀wọ́n fámìlì yìí ṣe rí nígbà tí wọ́n wà both ìgbà tó wà lọ́dọ̀ Joko both ìgbà tó wà lọ́dọ̀ Joko mò ń bọ̀ èèyàn kan ń sẹ́ndì nǹkan kan sí both ìgbà tó wà lọ́dọ̀ Joko àwọn ọmọ yẹn jọ dáadáa àti ìgbà tí wọ́n tún wà ní ọ̀dọ̀ wọn AJ. mi ì mọ ẹni yìí o ẹni yìí náà prayer lọ. ok ó dàkẹ́ ni ti send kíní sí mi rí ẹ̀bọ̀ mi ì mọ ẹ̀yin tẹ̀ send kíní sí mi mo máa ń fẹ́ kí yín. mo máa ń fẹ́ kí yín ìbọn mi mọ orúkọ tí. okay mi ì mórúkọ tí mo fẹ́ mi ì mórúkọ yín ni gbogbo everybody máa ń kí bọ̀ tí show báyìí bá ń lọ àní mo ní tá a fẹ́ kí ẹ má bínú ẹni tá a bá kí ẹ má bínú show báyìí show báyìí ẹ mọ̀ ó ń jáde láti ó ń jáde láti inú ọpọlọ ni a gbọ́dọ̀ ẹ ẹ ẹ ẹ bear with me ẹ jọ ẹ má bínú ṣe ti gbọ́. so ní ìgbà tí àwọn fámìlì tó wà lọ́dọ̀ àwọn jókòó wọ́n ṣe fine ọ ń kó aṣọ fún wọn lóòótọ́ ń gbà yẹn lóòótọ́ a lè má mọ̀ bí wọ́n káṣọ fún wọn òyìn ọ̀ káṣọ fún wọn but àwọn ìjókòó eh, ní àwọn káṣọ fún wọn so a rí bí àwọn èèyàn ṣe ṣe ìtọ́jú bí nǹkan ṣe ń wọlé bí nǹkan ṣe ń wọlé ńgbà yẹn ó lè jẹ́ pé gbogbo ẹ̀ kọ́ ni jókòó ṣe tán ẹlẹ́ran ara ni ó lè jẹ́ pé gbogbo ẹ̀ náà kọ́ ni ọ̀wọ́n èjè ṣe tán ẹlẹ́ran ara ni wọ́n ṣùgbọ́n ẹni tó promise heaven and earth fún wọn ṣé nǹkan heaven and earth yẹn ṣé kò yẹ kí a ṣe kí ni ká tiẹ̀ rí bí ìlàta nínú gbogbo nǹkan tó promise wọn ẹni tó promise yàn nílé tó promise yàn ní mọ́tò tó promise yàn níṣẹ́ ṣé ẹẹtì gan gbọ́dọ̀ wá gbẹ̀yìn nínú ẹ̀ ẹẹtì ló yẹ kó kéré jù nínú ẹ̀ meanwhile gbogbo nǹkan tó no promise wọn yìí àárí nǹkan kan tó ṣe fún wọn tó o bá wá ní gbé jáde àríbi tó o ti sọ wípé mọ́tò ó wà ńlẹ̀ because n tó fi distract wọn nìyẹn strategy òun nìyẹn because Nigeria la wà kò sẹ́ni tí yóò mọ̀ wípé aa ah, ah, ẹni tó wọ́n sọ pé o máa ní mọ́tò wọ́n sọ pé o máa níṣẹ́ tó máa gbọ́ yẹn tí ò ní wò wípé ah, àwọn òdẹ ní wò wípé àwọn ẹni yìí ẹ ti wọn tọ́wọn ẹni yìí nǹkan kan ń ṣèṣàkóso sí ó ṣe pàtàkì gbogbo wa la gbọ́ ní ìgbà tí straight from the heart tó ṣe analysis kan tó sọ if gan mo ṣe máa wá kọ́ post kíní yẹn ẹ̀yin ẹ̀yin ti aj ẹ̀yin speakers wọn ọ̀wọ́n nǹkan oúnjẹ ọ̀wọ́n dano ọ̀wọ́n míìkì ọ̀wọ́n mímtì ọ̀wọ́n pampers tí agbára yín gbé tó dẹ̀ jẹ́ pé gbogbo wa la mọ̀ pé nǹkan tí wọ́n fi ń ṣe kí ni ìtọ́jú ara ni ẹ pòsì ẹ jẹ́ kó rí ẹ jẹ́ kí wọ́n ṣe kí ni ẹ jẹ́ kí wọ́n rí ṣùgbọ́n Dorcas ibo ni o ti ṣe ìrànlọ́wọ́ fún àwọn ìdílé yìí. ṣé ẹni tí ò lọ sọ́ọ̀sìpìtù tó dẹ̀ pé nǹkan tẹ́ ẹ ṣe gbà wọ́n sínú NGO ẹ náà ni ètò ètò ààbò àti ètò ìṣàǹfààní ara èyí hospital àwọn ọmọ yìí ò lọ mọ́ à ń bọ̀ ń bẹ́ẹ̀ bánú sọ bánú sọ promise kò ń ṣe pé ẹ promise ni un to so fún ọ o òun máa ó yes thank you for that correction yes because o sọ pé ti ra nínú nínú fídíò kan o no ti ra moto yẹn Nigeria police ṣe gbogbo ẹ bo se n ba ẹ̀ka ààbò jẹ́ ní Nàìjíríà ẹ wo bí wọ́n ṣe fi ẹnu ate ẹ wo bí Dorkas pera ẹ̀ ní blọ́gà ó náà òun lè dìfẹ́ǹdì ayé òun lè dìfẹ́ǹdì ọ̀run ṣùgbọ́n kò lè dìfẹ́ǹdì ara ẹ̀ ó wá bíjọ́ ń lọ sanwó fún blọ́gà ní ẹ wo àwọn oníwèé ẹ wo àwọn tó ń lọ sanwó tó ń lọ gbé wọn jáde ń sìn tó ń kọ nǹkan kan jáde ṣé àsìkò tó máa fi máa lọ kọ nǹkan kú kọkọ lélẹ́yìí tó bá ti wá ṣetán á ṣe sórí kíní ẹ̀ á ní káwọn èèyàn máa lọ wò ṣe rí gbogbo àwọn strategy yìí lẹ gbọ́dọ̀ mọ̀ gbogbo àwọn strategy mo mọ̀ pé èèyàn ọlọ́pàá mọ̀ mo ṣì ń bọ̀ wá fún yín ní mo ṣì ń bọ̀ ẹ jẹ́ kí n máa ra sọ̀rọ̀ mi lọ mo ṣì ń bọ̀ wá fún yín ní ọ̀rọ̀ níbi ẹ̀ka ọ̀dọ̀ wọn ọlọ́pàá tí gbogbo wa tá a ti ń kòǹgbẹ̀ tá a ti ń kòǹgbẹ̀ wípé àwọn ọlọ́pàá ò ṣiṣẹ́ mò ń bọ̀. mò ń ṣe kí ni mò ń bọ̀. Dorcas ó ní òun sọ èmi ìbéèrè yìí ó yíìsì yìí ìwọ ló ìwọ àtọwọn ọwọn màjálùrù ẹ ẹhun lẹ ń gbè gbági àlàyé tá a ní kó o ṣe kọ́ ló ń lọ ṣe sínú ìwé ìwé ìròyìn àlàyé ọ̀rọ̀ ìyá àbejì la ní kó o ṣe fún wa èwo ni gbogbo episode tó ẹ kọ sínú ìwé ìròyìn yẹn ohun tó máa kọ lórí ọ̀rọ̀ ya bèjì gan kò tó yẹn i meet am so so so time i, I, I do this help for am i do this ohun tá a fẹ́ kó o sọ nìyẹn ìgbà tó kú kí ló ṣẹlẹ̀ ohun tá a fẹ́ kó o sọ nìyẹn ọ̀rọ̀ tá à ń sọ ń sìn ya bèjì ni má gbé gbági ọ̀rọ̀ tá à sọ lọ́wọ́lọ́wọ́ ń sìn ọ̀rọ̀ yá àbejì ni àti ìbẹ́ sọ ọ̀rọ̀ bùnmí. ah on flag on flag on flag kìíní yìí o. ẹ ìwọ tó jẹ́ pé ó ní nǹkan tó promise fọlá òun náà ò ní jákulẹ̀ ó máa ti já fọlá kulẹ̀ Dorcas. nínú àwọn dọkúmẹ́ntì tó ṣe ibo ni mọ́tò ti yọjú ń bẹ̀ mọ́tò yọjú. nínú dọkúmẹ́ntì tó ṣe on flag kìíní gan on flag kìíní gan love and like love and like love and like òun flag ẹ̀ gan ni love and like love and like ibo ni ilé Fọlá ti yọjú ń bẹ̀ documentary tó ṣe ibo ni owó tí wọ́n dá fún Fọlá tó ti yọjú ibo ni ọ̀rọ̀ Fọlá ti yọjú ńbẹ̀ kò sí ọ̀rọ̀ Fọlá nínú documentary tó ṣe ẹ̀lò ẹ̀yin tẹ́ ń wá fẹ́ tẹ́ ń fọwọ́ kọ́fà ọ̀rọ̀ tá a dẹ̀ mọ̀ pé ẹ sì máa wá lò fún un àdẹ̀mọ̀ wípé ẹ ṣì ń bọ̀ wá lò fún èèyàn náà ń ṣe documentary fún yín even kb tó pè sórí show ẹ̀ kò lè sẹ́ǹdì ọ̀rọ̀ fún because ó pé kàbírù á padà dàjẹ́ sí ẹ̀ ó lè ṣe máa dàbí pé kàbírù ń lọ gbá ń làwọ́ lọ́wọ́ yìí kò ní lè sẹ́ǹdì ẹ̀ ó fi ṣe pẹ́pẹ́ dẹ̀m lórí kíní gbà yẹn ni lérò wípé kí ọ̀rọ̀ yẹn lè cover òun ò dẹ̀ mọ̀ pé long thing òun ni matter yìí when I said long thing this is long thing kò lè fún Kábírù láyé because ó mọ̀ wípé inú òun gan ò dùn sí Kábírù ó mọ̀ pé ọ̀tá sì lọ wọn but ó fẹ́ lò ní moment yẹn but nǹkan yẹn ò work. ok Dorkas ó gbé ìyá àbejì lẹ́yìn tí àwọn àbíkẹ́ tí wọ́n ti fi sílẹ̀ ìjà yìí náà ni every time nígbà yẹn tá fi ń and ẹ̀yin ọlọ́pàá ẹ má gbàgbé mo ti wà lára ọ̀dọ̀dọ̀ káàsì rí tó dẹ̀ jẹ́ wípé ṣé false information ló máa ń fún wa ni èèyàn tó máa fi dúdú sínú tó máa tún funfun síta òun ni dọ̀káàsì jẹ́ lójú àwa yìí irú ẹ̀ ni àwọn tí ò mọ̀ tí wọ́n sì kó sí wọn mọ̀ wípé ọlọ́run ti kan ó ti ó ti sọ fún Noah pé kó kan ọkọ̀ ọkọ̀ ojú omi pé ayé tíìmù yẹn ti parẹ́ ẹgbẹ́ òkùnkùn ni tíìmù yìí náà wọn kì í ṣe nǹkan fún yàn láì má nà àǹfààní tẹ́niyẹn fẹ́ ṣe wọn kì í dẹ̀ ń ṣe láì má rí bẹ́nẹ́fìtì tiwọn ẹni kí wọ́n mú èèyàn kan tí wọ́n jẹ́ pé kíni tọ́hún èèyàn máa lọ réètì ohun tó ṣe fún wọn tó máa jẹ́ pé nǹkan tó gbà lórí ìkànnì yìí ló kó fún wọn. ẹ pagbo welcome sir welcome mi kò ní bàjẹ́ fún yín ẹ pagbo èèpè lásàkì ń jàgbọ̀nrín ẹ jẹ́ kí wọ́n máa ṣépè wọn ìyẹn ni wípé iṣẹ́ yẹn ń wọ̀ wọ́n lára ó ń wá gbogbo ọ̀nà láti fi distract hello ìgbà tí n bá máa sound lórí wọn ẹ má ẹ wò pé bá bá wèrè bá ẹ má dẹ̀ wo ṣe rí gbogbo mo sọ fún yín mo ní mo ya wèrè ju sọjí lọ fúnra ara wọn náà lọ́ máa gbé mi dé step yẹn step tí wọ́n ń tàn yẹn fúnra ara wọn lọ́ máa gbé mi débẹ̀ tẹ́ bá ń gbọ́ gbé mi débẹ̀ gbé mi débẹ̀ gbé mi débẹ̀ gbé mi débẹ̀ àwọn ló máa gbé mi débẹ̀ so ọ nílé gbogbo èèyàn máa máa wò wọ́n sìn pé ẹ ń ṣe gbogbo ẹ̀ fún gbogbo àwọn èèyàn wọ̀nyí nígbà tó bá máa rọ̀ṣẹ̀ padà fún yín ẹ gbọ́dọ̀ sunkún. kí ló dé tí Dorkas kí ló dé tó o lè lọ sí Àbújá tí wọ́n ti pè é ṣebí wo ló lọ rìpọ́ọ̀tù ṣe bí wọn lọ report ó lọ report torí ní gbogbo ìgbà yìí láfijọ́ máa ń bẹ́ la ń bú ọlọ́wọ́ síbí la máa bú àbíkẹ́ la máa ń bú sọ la máa ń bú everybody nírètí wípé ohun tó ń sọ olódodo ni meanwhile ọ̀rọ̀ ẹnu ẹ ó ń jáde bí omi tútù lẹ́nu ṣùgbọ́n ń gbóná nínú. o lè pa irọ́ hundred years lónìí lẹ́ẹ̀kan ṣo. o dẹ̀ máa ń ṣe kí ni ohun tó máa fi ba ayé èèyàn jẹ́ o máa ń kọ́kọ́ mú dání ni ohun tó àwọn ọlọ́pàá lè ṣe fáńdíìsì sí ni gbogbo àwọn nǹkan tó ti ń post sí tó ti ń post òun náà ni àwọn ọlọ́pàá máa rí bí èèyàn bá ń bá ẹ ṣe o fẹ́ mú un tó fẹ́ fi pa sílẹ̀ ṣùgbọ́n kówèrè kówèrè ẹ ti ó ti ṣiwèrè ó ti ṣiwèrè mi kó mọ́ ó ti ṣiwèrè kó kówèrè kówèrè ẹ ó ti ṣe kí ni ó ti ṣe èèyàn kó because kò ń ṣe gbogbo àwọn inú àwọn information tó tẹ̀ mí lọ́wọ́ ni wípé lọ yẹ gbogbo àwọn tó jẹ́ kí bíábí àwọn àgbààgbà tó tún wà lọ́dọ̀ ẹ̀yẹn àwọn old provide lọ yẹ wọ́n wò o lè rí wọn mọ́ i'm telling you because wọ́n ṣẹ̀ṣẹ̀ rí kọ́lọ̀ ẹni sórí ìgbà tí ìwà àti boyfriend ẹ̀yẹn tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ṣe ìgbà yẹn lọ́wọ́ náà rí. ìgbà yẹn ni àwọn náà rí Dorkas jáde bó jẹ́ pé àwọn àwọn ọlọ́pàá tó ń pè lọ bá wọn lábùjá lọ ṣàlàyé jẹ́ kí kámẹ́rà gbé ẹ sórí òun mú ẹ̀gbọ́n bàbá àbejì kiri òun gbé fọ́tò bí old photo òun mú kí òun yá ó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn kinní kan gbogbo yẹn is a foul because ó mọ̀ wípé ẹni tó tún lè ní èlé ẹ̀ṣì kejì òun ni ẹ̀gbọ́n bàbá àbèjì ẹ lò ẹni tó tún máa jẹ́wọ́ tọwọ́ bá tẹ̀ òun ni ẹ̀gbọ́n bàbá àbèjì so gbogbo àwọn tẹ́ ẹ bá jọ wà ní kánkọ́ọ̀sì yẹn o gbọ́dọ̀ máa rù wọ́n kiri ni ẹ lò wàá máa wò kí bọ̀bọ̀ yìí àwọn tó ń ṣe fún mi yóò dá o sọ́ọ̀rì má bínú pẹ̀lẹ́ <laughs> Ouman, ouman yo kon. Hello? Hello? Èmi ò ní bá ẹ mú gbogbo pé kẹ́kẹ́ máa tẹsẹ̀ bọ inú ẹ̀rẹ̀ yẹn mí. Wo ó máa clean géèmù yìí ó máa clean nípa. Mi ò wá sọ tó báyìí pọ̀ wọn ẹlòmíì ó wá ń jẹ́ kó lọ bàjẹ́ látọ̀dọ̀ wọn o. Sórí géèmù tèmi ń bá yín tọ̀ yìí. O ò ní ó bá ń gbọ́ jésù yé títí ayé mi ò ní yẹsẹ̀ jésù yé títí ayé n kò ní yẹsẹ̀ gẹ́gẹ́ bí igi ṣùgbọ́n òun lọ kó wọn ẹ̀yin ọlọ́pàá onídùúró ẹ̀ ó ní ènìyàn tó jẹ́ bí ọlọ́pàá a sọ pé bẹ́ẹ̀ ló wà o ṣùgbọ́n gbogbo investigation yín ẹ jẹ́ kó ṣe kí ni ẹ jẹ́ kó sharp ohun tí mo ti ẹ̀ gbọ́ lónìí tí mo gbọ́ lónìí inú mi dùn a ní expose gbogbo everything torí n ta à ń expose yẹn ohun lọ́wọ́n fi ń ṣe kí ni lọ́fẹ́ fẹ́ máa fi ṣe damage control ṣe rí ẹlẹ́nu fífẹ̀ àwọn onígun ẹ ti mọ ibi tí gun wà yẹn ẹ ti mọ ibi tí kọ̀ǹtọ̀ wà yẹn àwọn tó ní kíní ẹ jẹ́ kó máa ṣe damage control ẹ jẹ́ kó máa ṣe kíní ẹ jẹ́ kó máa ṣe damage control wọn àwọn gan mò tọ́ ọ̀rọ̀ ìgbà tó bá máa lò àwọn gan ò ní lè sọ pé àwọn ẹ̀yà ìpò ẹ̀ńgbà kan rí àwọn ní lè sọ bẹ́ẹ̀. ìgbà tó ń sọ̀rọ̀ wọn ìyá àbèjì mo hẹ́ẹ̀pù ẹ̀ mo help ẹ mo help ẹ òun ọ̀hún nílè sọ bẹ́ẹ̀ ńgbà yẹn because ìyẹn gan la máa lò fún wọn àbórí yín dàrú ni ẹ̀ẹ́pùta ni àbẹ́ ń sínwín ẹ̀ẹ́pùta ni òdodo lẹ́yìn sọ ńgbà yẹn náà ó ṣe wá dì sí ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ṣé ẹ̀ ń gbádùn mi. mo ń bọ̀ o ok àìsí ìlú wọn náà wá pè. Dorkas ní ìgbà tó gba ilé fún àwọn bàbá àbejì tí wọ́n dá owó fún ẹ ní inú tíìmù ẹ tí o sì mú lọ sí ilé tí ó jẹ́ pé kì í ṣe pé ibẹ̀ ló padà gbà fún wọn tó jẹ́ pé ilé yìí òun ṣe òun ló gbà fún wọn tó ní kí bàbá àbèjì ṣe fídíò ń bẹ̀. tó sì ṣe fídíò kí ló wáá mú bàbá àbèjì tí wàá padà jáde tó sọ wípé ibi tí o tó ibi tó ti ṣe ibi fídíò tọ́wọ́n ṣe o kò ń ṣe pé ibẹ̀ lọ́wọ́n padà wá o àbọ̀ wọn àbíkẹ́ náà lọ tún lọ kọ́ bàbá àbèjì ṣé wọ́n mọ bí tó lọ gbà fún wọn ṣé wọ́n mọ bí tó ti ṣe fídíò ṣé wọ́n mọ everything bàbá àbèjì padà jáde àwọn wo ló fẹ́ bẹ̀rẹ̀ analyse mátà yìí àwọn wo ló fẹ́ bá yín sọ̀rọ̀ lórí mátà yìí àbí àwọn àbíkẹ́ wọn mọ anything gédéǹgbé wọ́n dẹ̀ ti padà wà lọ́dọ̀ ẹ tọ́wọ́n àbíkẹ́ ti ṣe kíni tí wọ́n ti yọ ọwọ́ wọn àwọn wo fi red red si bẹ́ẹ̀ ẹni fi red red si kíní star pin yẹn ẹ wa yọ kúrò ki má jẹ́ kí ki jẹ́ kí n ki ẹni yẹn ta lo fi red red si ààrẹ ni ọ̀run ẹ wa yọ kini pin kíní pin nìyẹn ẹ wa ṣó ti yín. you said my mind lẹ́gbàá ṣó ti yé yín ṣé ní ìgbà tí bàbá àbèjì padà jáde ńgbà yẹn tó sọ wípé ilé tí òun ti ṣe fídíò ilé yẹn kọ́ ni òun padà wá o. ibo ni ẹ padà gbé àwọn bàbá àbèjì lọ kí ló padà mú ẹ tó wá ṣe ṣó padà fún bàbá àbèjì àwọn nǹkan tó máa dá wa lóhùn rí gbogbo ibi tó ń gbé wa lọ ẹ̀yàn gbé wòwẹ́ ṣé àwọn àbíkẹ́ ló gbé wòwẹ́ jáde ni ṣebí àwa àti ẹ̀gán mọ àwọn tó gbé kinní ẹ̀ jáde àbí wọ gangan fún ara ẹ̀ o ṣe ṣóò fún àwọn tó ṣe kinní ẹ̀ ṣe bóun náà ti ń gbé jáde látàárọ̀ yìí ń níbi tó ti sọ. so má máa mú àmúlùmálà sórí tó fẹ́ fi àwọn tó fẹ́ fi distract lọ́ fẹ́ fi distract ọ̀dọ̀ tèmi ń bí point tí mo mú mo sọ fún ẹ pé ìṣó ìwọ náà wàá wo lọ́ọ̀yà tó náà gbà lọ́ọ̀yà wàá ń wo fúráká kiri. shame on you. hello shame on you. ní ìgbà tó wá sọ fún bàbá àbèjì. <laughs> Rosemary thank you for two hundred stars thank you thank you thank you mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ one star lóòótọ́ ah, <laughs> à ń bọ́ lọ bí pàṣọ ni ẹ one star F one star F one star ah, mo kàn ń bọ́ lọ bí pàṣọ ni ẹ one star ọlọ́wọ́n á máa ràn yín lọ́wọ́ ṣó ti yé yín so wàá wo lọ́ọ̀yà odindi lọ́ọ̀yà ọwọ́ rí ìsúwọ́sí yẹn àbẹ́yàn kan ló ń lo orúkí nìyẹn ni kò lè dà ìbáyé ti kẹ́ ó mọ̀ owó èèyàn tí mo jẹ́ lọ́dọ̀ ẹ̀ náà òun gan mọ̀ àìmọye ìjà mi tó jẹ́ pé kó tó sọ pé òun máa sọ pé báyìí àti ṣẹ́gun yẹn fún un òun gan mọ̀ òun gan ló máa wá bá mi nígbà míì pé à lẹ́gbàá you answer the person ó oh yá too low, tú lo báyìí tú lo báyìí nígbà tó bá rí pé mò ń ṣiṣẹ́ tó dáa fóun tẹ́lẹ̀ abẹ́ máa ń gbọ́ tó máa sọ lórí show tó máa nílẹ̀ gbà ó oh yá jáde fún wọn abẹ́ máa ẹ̀ gbọ́ ṣó máa níwọ̀n ṣó máa sọ pé òun ò ṣe kínní nínú inbox gan náà òun tún máa ń sọ bẹ́ẹ̀ fún wa òun gò lè deny òun gò lè deny ṣé ẹ wá rí ìkan tó jẹ́ bíi tó fẹ́ farapa ìkejì ẹ̀ ìdí tí ìyẹn ò gbọ́dọ̀ fi sọ̀rọ̀ ìgéèsí ẹ̀ ni pé ó dàbí pé ìyẹn náà ní NGO charity hello kò dẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ ju against ṣùgbọ́n ìyẹn máa lè máa ta sí ọ̀wọ́n àbíkẹ́ ó lè máa ṣe kí ni ó lè máa ta sí ọ̀wọ́n àbíkẹ́ meanwhile òun náà ní charity ṣe rí gbogbo ẹ̀yin tẹ̀ ń fi ọgbọ́n arékèrèké ọgbọ́n ti get sympathy lórí èèyàn lórí ìkànnì yìí ẹ lé o ṣùgbọ́n ìyẹn fọgbọ́n ṣe tiẹ̀ ìfù gan mo lọ wo ṣáríìtì kínní yẹn mo rí bó ṣe ń pín nǹkan fáwọn èèyàn bó bá dẹ̀ wá ń jẹ òun ló mọ̀ bí ò jẹ òun ló mọ̀ ṣùgbọ́n a sì ń rí títí ẹ̀ yàtọ̀ sí pé kí dọ̀kásì fẹ́ ní kò fẹ́ ṣe níbẹ̀ owó tó máa náà fi pe eléré pe oníkíní gan ló di pé èèyàn kan fẹ́ ṣí ṣọ́ọ̀bù á tó pé kán fi ṣí ṣọ́ọ̀bù fẹ́ lòmíì kí wá ló dé tó jẹ́ pé àwọn èèyàn big big èèyàn méjì ṣe patient la máa pè wọ́n tó wà ní kíá ẹ̀ ó rí ó rí wọn yanjú àwọn èèyàn méjì wo náà ni Fọlá because ọ̀rọ̀ Fọlá máa jáde no matter how tó o bá fẹ́ ṣe o rò pé kékeré lọ́wọ́ ọlọ́pàá fi kọ fraud ni ṣòro pé kékeré ṣòro gbogbo àwọn tó ń ṣe ṣiṣẹ́ òfin ẹ̀yẹn àwọn yẹn ń tó fẹ́ jẹ kọ́ ìtì akérò wọn jọ kọ́ra máa gba star tó rọ́ mọ̀ pé àwọn àwọn àwọn fans ẹ̀ wọ́n wà nínú ẹkún wọ́n ń ṣe ọ̀fọ̀ báyìí. èyí tó fẹ́ ṣe ṣáàtì inú wọn kó máa ṣe ṣáàtì torí wọn ò rí lórí mátà ọ̀rọ̀ Ìyá Ìbejì wọn ò ní ìfọwọ́tọ́ fẹ́ fi dìfẹ́ǹdì ẹ̀ òdodo o ò sọ fún yàn òdodo o ò ní tó fẹ́ sọ fún yàn so báwo lọ́n fẹ́ dìfẹ́ǹdì ẹ̀ ìfùgàn lọ́ọ́yà gan tí wọ́n ní lọ́ọ̀yà tó ń rí lọ́dọ̀ Àbíkẹ́ Jàgábà ó lè sòdodo gan fún ibi tá a wà mú ẹ̀ dé ó lè ṣe kí ni ó lè sọ òdodo fún. àwọn owó táwọn èèyàn ń dá tán ni kó máa fún ìyá àbèjì tó o fi sọ pé o fẹ́ máa fún àwọn ìyá àbejì ibo lowó yẹn wà Dorkas ìwọ táwa mọ̀ tí wo bá ti níjà pẹ̀lú èèyàn báyìí o máa post o máa ṣe kíni o máa post kíní èèyàn straight ni o máa post àkáǹtì yẹn o máa post bó ṣe sanwó fún o máa post ẹni owó tó náà ń san fún hundred hundred thousand ibo ló wà ibo ni ó wà tá a bá ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa ríran ilé yìí yàtọ̀ sí wípé wọ́n kàn ń fi ìrẹ́kúrẹ́rẹ́ lára ìyá àbejì ibo ló gbé wọn lọ ìyá àbejì ibo ló gbé lọ ńgbà tí ó ya òun àti ọkọ ẹ̀ Dorcas. ní ìgbà tí ọkọ ẹ̀ tó ń wá ìyàwó ẹ̀ ẹ̀yin ọ̀gá ọlọ́pàá ó tún sì ní àwọn nǹkan kan tá a tún sì máa bẹ̀yìn fún ọ̀rọ̀ ìyá ìbejì nìkan là ń sọ àsọtọ̀ wọn ọmọ ẹ̀ ibo ni àwọn ìbejì wà láti ijọ́ tí ìyá wọn ti kú a ò rí àwọn ìbejì àwọn ẹbí ìyá àbejì wọn ò dẹ̀ fojú kan wọn ìbejì ibo ni wọ́n kó wọn sí. àníkábèrè ni o ṣé kì í ṣe pé wọ́n ti kó àwọn ọmọ yìí travel ní àwọn ọmọ tí ìyá wọn ṣẹ̀ṣẹ̀ kú tí ò bá sí ẹ̀ṣẹ̀ tí ò bá sí ìdí wọn náà obìnrin kì í jẹ́ kúmọ́lú kí ló dé tí òfin ṣe kí ni dọ̀kásì mo bá wí o kí ló dé tí o wà interesting lórí mátà bàbá àbèjì lórí pé àwọn ẹbí ìyá àbèjì náà fẹ́ mọ ikú tó pa ọmọ wọn nígbà tó sọ pé o mọ anything kí ló ń defend kí ló gba lọ́ọ̀yà fún. kí ló ṣe kí ni kí ló gba lọ́ọ̀yà fún sórí gbogbo àwọn tó ń bẹ́ẹ̀ ṣe ṣó àwa máa máa rẹ́rìn-ín ni because bó ṣe máa máa nílé ẹ ọkọ̀ máa máa nílé ẹ ni wọn ò ní ohun tí wọ́n fẹ́ ṣe kí ni tó fẹ́ ọ́fà ẹ̀ ẹ jẹ́ kí n mú dúró ní áńgù bí tí mo mú dé yẹn lónìí ẹ jẹ́ kí n mú dé ibi áńgù ibi tí mo mú dé lénìí ṣé wá rí ètò ibi ọ̀dọ̀ wọn ọlọ́pàá mo rí pé àwọn èèyàn máa ń sábà sọ̀rọ̀ níbi ọ̀dọ̀ ọlọ́pàá pé àwọn ọlọ́pàá ò ṣe ọ̀ṣẹ́ nǹkan kan tèmi ẹ pẹ̀ pì ẹ̀ ló ẹ̀yin tèmi ẹ̀pẹ̀ pì nǹkan tí ò yé mi lórí kinní yẹn ó tún yé mi lónìí láàlà máa lu ẹ̀ka sọ́mà madam oníṣọlá. ṣó ti yẹ yín làálà ó máa lu gbogbo bó ṣe ń gbé gbogbo bó ṣe ń lọkọ kínní lọ́dọ̀ wọn oníwèé ìròyìn yẹn gbogbo ẹ̀ lọ́lọ́pàá ń rí gbogbo everything ni ọlọ́pàá ń rí. Dorkas kọ́ọ̀lù tí bàbá àbejì gbà níjọ́ yẹn ọlọ́pàá máa investigate o. kọ́ọ̀lù tí bàbá àbèjì gbà níjọ yẹn ọlọ́pàá wọ́n máa investigate wọ́n ní ẹnìkan pè bóyá ẹ̀gbọ́n bàbá àbèjì àbíta ni wọ́n náà sọ pé the sickness tí ìyá àbèjì ṣe kò ju oṣù kan lọ ó dà kí mo gbọ́ lọ́dọ̀ madam olúṣọlá bí nǹkan kan kò oṣù kan lọ tó fi kú ìbò lẹ ti ń parọ́ tí bàbá láńlọ́ọ̀dù sọ wípé eh, eh, mọ́mí ìyá kẹsẹ̀ ẹ̀kọ́ lẹ́mà ní ìgbà tí baba láńlọ́ọ̀dù sọ wípé ní ìgbà tẹ́tí fẹ́ wá gbalé yẹn ni bó ẹ̀wù lè ṣe ń parọ́ báyìí abẹ́tí ṣé ó dà pé òkú ìyá àbejì gan ó ń fún yín ní pressure nígbà tí láńlọ́ọ̀dù sọ wípé ní ìgbà tẹ́tí fẹ́ gba ilé òun ni ìyá àbejì tó ti dàbí pé ó ti sick òun ò fẹ́ gbà ṣùgbọ́n torí àwọn ọmọ yẹn tóun rí lòun ṣe gbà so báwo ló ṣe wá padà di oyin oṣù kan ṣé kéèyàn tó máa síkì oṣù kan ìgbà wo lọ́lọ́pàá ti ní kékeré gbé wa toró síkì ẹ lè provide ẹ kò bá ìtamu mọ́ lẹ́ẹ̀ ṣe lè provide fọlọ́pàá ó ti wà nílẹ̀ lẹ́ni tó jẹ́ wípé wọ́n ní kò lè ara ẹ̀ ti ṣe kíní gan. ara ẹ̀ ó ti ṣe kíní ó ti lulẹ̀ gan nígbà tí ó wá tó bá tẹ̀ wá káwá tẹ̀ wá máa rẹ́rìn kàtẹ̀ ká sọ pé ọ́fíìsì ẹ̀fẹ̀ gbà yín gbọ́ sickness oṣù kan ṣé kò yẹ kó jẹ́ hospital lẹ́ máa admit ìyá àbèjì sí hello hello ṣé kò yẹ kó jẹ́ hospital ní ìyá àbèjì yẹ kó wà lẹ́ni tẹ́ ló ti ń sìnkì láti bóṣù kan hospital kọ́ ló yẹ ká bá ìyá àbèjì tó jẹ́ pé àárọ̀ ọjọ́ tó kù yẹn tó bá yẹ pé ẹni tó yẹ pé ẹ ẹ fi ẹ tiẹ̀ ṣeré ni ṣèbọ̀ hospital yẹ kí a ti lọ pé ah, hospital ló dákẹ́ sí o ó ṣe jẹ́ wípé àárọ̀ ọjọ́ tó kù ìwọ ẹ̀gbọ́n bàbá àbejì yìí ìwọ lọ́nà ọ̀nà òfun òmú oògùn kan wá fún tó lò òmú oògùn kan wá fún tó lò bó dẹ̀ ṣe lògùn yẹn lọ́ní kò fi bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ mọ́ oògùn olómú wá èmi ò ní báwọn yẹn ro bó ṣe ń fẹ́ máa rojọ́ yẹn èmi kẹ̀ èmi gbogbo ẹ̀ ló rọ̀ mí lọ́rùn tó bá pé kọ́mẹ́dì ló gbé wá tó bá dẹ̀ pé ká gbé ṣò kalẹ̀ báyìí náà ni ó rọ̀ mí lọ́rùn gan. tẹ́ ẹ bá fẹ́ dìfẹ́ǹdì ní tí mo ń sọ sí yìí lẹ́ máa sọ sí ṣé ẹ gbogbo yín tẹ̀ ń ṣe pé yẹn ẹ kàn máa ṣe pé yín lọ ẹ lè distract èmi o. ẹ kàn máa ṣe kí ni ẹ kàn máa ṣe pé yín lọ o eléyìí ò distract èmi o èmi gìràn gan o tẹ́ bá wò pé gbogbo nǹkan yẹn wọ́n fi ń já àwọn èèyàn láyà ẹ ya wèrè ń ti yín ni o ìgbà tó bá máa bẹ̀rẹ̀ lọ́dọ̀ tèmi tó bá máa sẹ́ẹ̀tì fún ara àwọn èèyàn ló máa ní ṣe bọ́kùnrin ni ṣe bó kó ló gbé sí di ó ṣe ń bọ́ àwọn obìnrin jà ó ṣe ń ṣe báyìí fún obìnrin tèmi máa lágbára ń gbà yẹn ṣé bí mo ṣe ń bá yín ṣe yìí ẹ lè yí nǹkan kan padà lọ́dọ̀ mi ohun tó bá fẹ́ distract mi lórí mọ́tà tí mo ṣe yìí ẹ máa wulẹ̀ máa wulẹ̀ yà fún tọ̀hún ni kí nǹkan kan fẹ́ distract mi lórí nǹkan tí mo ṣe yìí máa wulẹ̀ èèyàn kankan ò lè distract máa wulẹ̀ páàkì ẹni ẹ wẹ́ẹ̀lì ni ẹ lóò hello gbogbo àwọn nǹkan tẹ́ fẹ́ fi dìfẹ́ǹdì tẹ́ rò pé irọ́ lẹ̀ ń dìfẹ́ǹdì because ẹni tí ẹni ẹ fẹ́ dìfẹ́ǹdì ẹ mọ́nú ẹ̀ ẹni tẹ́ fẹ́ dìfẹ́ǹdì ẹ ṣé kí ni ẹ mọ́nú ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni tí èèyàn bá mọ́nú ẹ̀ ah on flag o eh flag flagging ti yapa o ẹni tẹ́ ẹ bá mọnú ẹ̀ lẹ́ẹ̀ máa defend on flag kìíní yìí gan. on flag on flag kìíní yìí gan. ah ah yìí ló dé ẹ <laughs> eh, àwa mélòó la. ṣe bọ ọ̀gá yín onóhun lè dúró Dorkas n tó sọ ni wípé onítìwọ̀ bá dúró oní ìwọ odúró bí èèyàn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni àwa wò la wá ń sọ̀rọ̀ yìí tó wá ń lọ gbé kinní fún àwọn àwọn vépà àwọn kinní kan máa bẹ́ẹ̀ kọ́ ó ṣe jẹ́ wípé àìtí ìrọ̀rùn àbíkẹ́ kọ́kọ́ wúwo lọ́wọ́ èèyàn máa fi mọ òótọ́ ṣé ẹ̀yin èèyàn ẹ̀ tí gẹ́ẹ̀tì tí mò ń sọ yìí ni ọ̀wọ́n àbíkẹ́ tó o fi ẹ̀sùn kàn. lẹ́gbàá yìí ń dáhùn ìjọba ètò lé. <laughs> ṣé ó ti yẹ yín ọwọ́n ọwọ́n àbíkẹ́ tó yẹ kó yẹ pé àwọn ọlọ́mọ máa lọ gbé kinní fún àwọn oníwèé ìròyìn kan máa bá wọn kọ́ wọn máa kọ́ nǹkan kan ta ló wá ń sá nígbà tá a kò lè ta ló ń sá nígbà tí a kò lè. ńgbà tó mọ̀ pé o ò ní ẹ̀ṣẹ̀ o ò nídìí láti máa sákiri ńgbà tó mọ̀ wípé o ò ní nǹkan kan fúnra ara ẹ torí àwọn tó ń bẹ́ẹ̀ ṣe ṣò wọn ò nọ́pọlọ gbogbo èèmù ti ẹni pé o fẹ́ rán gbogbo àgbáyé lẹ́wọ̀n fúnra ara ẹ ló lọ rìpọ́ọ̀tù wọn lọ́wọ́ síbí fúnra ara ẹ ló sọ pé lẹ́wọ́ síbí sì máa ṣẹ̀wọ̀n àìmọye ṣò tó ti máa ń sọ lórí ṣò on flag kí ni yìí gan o. ṣó ti yín so fúnra ara ẹ ló lọ rìpọ́ọ̀tù ẹ̀ wípé ó ṣe gbá ó ṣàwo ẹni tó lọ report gbogbo àwọn tó ń sọ pé òun sánmọ̀ òun sánmọ̀ ìwé orí social media ló fi ń sánmọ̀ wọn àwọn tó ń fẹ́ sánmọ̀ ọ wà nílẹ̀ ńlẹ̀ ńbẹ̀ yẹn ọba ńlá wà tó eh, eh, Lizzy Anjorin ó wà ní ṣọ́ọ̀bù ẹ̀ eh, ọlọ́wọ́ síbí kò sá ojoojúmọ́ ló fi ń lọ station tó bá ti fẹ́ rí àbí kéjẹ gàbán UK ńbẹ̀ yẹn ó níyẹ ọjọ́ tẹ fi jọ wà ńbẹ̀ tó tún fi sá wá Nàìjíríà ó fi ìwé kóòtù gbé wọn ok ìwọ tó wá fìwé gbé wọn àwọn tó fìwé gbé ń pé ọ ti wá pè wọn wá sí ilé ọlọ́pàá ìwọ tó wá fìwé gbé wọn wá rojọ́ ò wá ń sá kí ló ń sá fún ṣó o ti gbàgbé wípé bí bàbá àbejì ṣe wà lábùjá yẹn òun àtọwọn lọ́wọ́ sí bí wọn ò tí ì rẹ̀ ṣá so which means ọ̀rọ̀ bàbá àbejì sì gbọ́dọ̀ wà ó sì gbọ́dọ̀ ṣáìdì ìwọ ṣe ló wá dé tó wá ń sá ṣebí bàbá àbejì ṣebí nǹkan tó nǹkan tó nǹkan tó dáadáa tó ṣe ló máa sọ fún wọn bẹ́ẹ̀ má sá nà ẹ lo má sá má fọ́. hello kò yẹ kó o fọ́ náà má fọ́ bí àwo náà láàrin àná sí àárọ̀ yìí o ti gbé write up o ti tó bí ìwé ìròyìn bíi mẹ́rin tó ti kọ write up ẹ kí ló lè tó tó bẹ́ẹ̀ lórí pé kó o wá ṣàlàyé kí ló ṣẹlẹ̀ sí Fọlọ́runṣọ́ ìyá àbèjì òun ni mátà yìí ló fi gùn báyìí ọ̀wọ́n wo ṣé àwọn tó tún wà wà lórí Facebook tó jẹ́ bíi spíkà ẹ àtọwọ́n gbé sàǹgbè tó àti ẹlẹ́yin ló labọ́ ẹmọ ẹlẹ́yin ló labọ́ ṣé gbogbo àwọn yẹn ṣé wọn ọ̀tún tó dìfẹ́ǹdì ẹ mọ́ ni ẹlẹ́yin ló labọ́ ẹ ẹ tó dìfẹ́ǹdì ẹ mọ́ ni. òkú ìyá àbèjà torí àwọn òbejì ló ń fún yín pressure máa wo ohun tó máa ṣẹlẹ̀ sọ́wọ́n yẹn náà. lórí pé kó o kọ̀ wá gbẹnu sí máìkì lábùjá lásán o ti rán lọ́ọ̀yà ó dà pé wọ́n ti lé lọ́ọ̀yà gan dànù pé má jẹ́ àárí ẹbí láì ṣe parí ẹni yìí ó dà pé wọ́n ti lé ẹ pé má jẹ́ àárí ìwọ gan tó jẹ́ pé irú ọ̀rọ̀ wo ló fẹ́ wá máa gbé kọ̀ wá bí because tí nǹkan bá ti sáré ṣẹlẹ̀ à á máa lọ gbé lọ́ọ̀yà à á wò pé lọ́ọ̀yà ló máa sáré gba ló máa sáré gba bẹ́ẹ̀lì ṣó ti yé yín <laughs> ẹlẹ́yin ló la bọ́ <laughs> ẹ̀wọ̀n lẹ́wọ̀n gbá tébù tẹ́nísì gbà yẹn àná ẹlẹ́yin ló la bọ́ <laughs> ṣé wọ́n lè di ẹ̀yin èèyàn ẹ̀ má yẹ ká tún ẹ̀yin èèyàn ó yẹ ẹ bẹ̀rẹ̀ sí pé wọlé ẹ̀ má yẹ ká tún bírèkì tébù jù báyìí lọ ẹ bẹ̀rẹ̀ sí pé wọlé àwọn èèyàn kan ti rẹ́rìn yóò ẹ bẹ̀rẹ̀ sí pé wọlé ẹ̀ má yẹ ká bẹ̀rẹ̀ sí ẹ̀ má yẹ ká da ẹ̀ má yẹ tẹ bá dẹ̀ máa pè wọlé ẹ mi ìfẹ́ pé ẹ ṣe pé èmi mo mọ bí mo ṣe ń ṣe nǹkan mi ẹ má ṣe pé àlàyé <laughs> lẹ́gbọ̀ọ́ yẹn máa tán láwùjá <laughs> ẹ ẹ lè pè wọlé báyìí. <laughs>